This is Mashallah Gist TV. I am proud to announce Queen Dr. Prophetess Naomi Shilekunwola birthday pre-celebration coming up in few days. Queen Naomi is a wonderful woman. She's a woman of substance. She is beautiful in knowledge, beautiful in mind. We love you. Kábíyèsí ní kínkín. Wọ́n ní ẹ kú ìmúra ọdún yín. Wọ́n ní ọdún yín abayín àtàlàáfíà. Wọ́n ní ẹ ṣe ẹ ìtọ́jú àwọn. wọ́n láwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àṣeyọrí fún ìgbéga fún ìmísí ẹ̀mí lórí ilé ayé yín wọ́n ní ẹ ṣé ẹ kú ìtọ́jú àwọn ará ilé Ifẹ̀ Yèyélúà of Ifẹ̀ ilé Ifẹ̀ wọ́n ń dúpẹ́ lọ́wọ́ yín wọ́n lè ṣe é wọ́n látìgbà tẹ́ ẹ ti jẹ yèyélúwà wọ́n ní ìlú rójú ó tùbà ó tùṣẹ wọ́n ní àwọn ará ilé Ifẹ̀ wọ́n ń kí yín wọ́n lẹ kú ọdún àṣèyí ṣàmọ̀dún yín pọ̀ wọ́n pọ̀ tó bá di ọjọ́ yẹn a máa máa mú wọn wálé yọkọ̀ọ̀kan tó máa máa kí yín kú ọjọ́ ìbí ọjọ́ náà máa bá wa láyé ó máa bá wa láàyè ọlọ́run á dá ẹ̀mí yín sí fún wa prophetess Naomi ṣílẹ̀kùn ọlá èèyàn ni yín èèyàn iyì ni yín àwọn fámìlì yín inú wọn dùn láti rí i pé ẹ̀ ń gbé iṣẹ́ takuntakun ṣe gbogbo àwọn ará ìlú Ifẹ̀ wọ́n ń kí yín wọ́n lè kú iṣẹ́ kábíyèsí ń kí yín wọ́n lẹ kú iṣẹ́ obìnrin ìlú ń kí yín wọ́n ní ẹ kú iṣẹ́ ọkùnrin ìlú ń kí yín wọ́n ní ẹ kú iṣẹ́ ọmọdé àgbàlagbà ìlú ń kí yín wọ́n iṣẹ́ àwa ń gbóríyìn fún yín ẹ ìmúra ọjọ́ ìbí o á bá nígbà tí ẹ ti dé Ilé-Ifẹ̀ ni inú kábíyèsí wa ti ń dùn gẹ́gẹ́ bí olórí yèyélúwà of ilé-ifẹ̀ kábíyèsí dúpẹ́ wọ́n ní kínkín ẹ kú ìpalẹ̀mọ́ ọjọ́ ìbí yín this is Mashola Gist TV I wish you pre-celebration on your birthday share this video like and subscribe this is Mashola Gist TV love you all.